الحمد لله رب العالمين محب الشاكرين ولا يرضى لعباده الكفر والصلاة والسلام على رسوله الكريم أفضل الشاكرين وإمامهم صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الله فإن الشكر من العبادات العظيمة والتي تؤدى بمجموعة أركان وأعضاء والشكر صفة من صفات الله تعالى العليا فالله هو الشكور العليم وقد وعد الله تعالى سبحانه وقد وعد الله سبحانه وتعالى الشاكرين بالجزاء الجزيل والأجر العظيم وقال في محكم التنزيل وسنجزي الشاكرين والشكر عباد الله سبب من أسباب رفع غضب الله تعالى وزوال نقمته وعذابه قال الله تعالى ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وهذا الشكر ما عظيم قدره وعلو منزلته عند الله فإن القائمين به على الوجه اللائق قليل وذلك تصديقا لقول الله تبارك وتعالى وقليل من عبادي الشكور والشكر قد قطع الله تعالى بمزيد من العطاء لمن شكر واعترف للواهب عز وجل ولم يجحد بالقول أو بالفعل فإن من الناس من يجحد ويكفر النعمة بالقول ومنهم من كان كفرانه عز وجل لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وإبليس الرجيم لما علم فضل الشكر وجزيل أمره وفوائده توعد بصرف عباد الله من بني آدم عن وصدهم عنه حتى يستحقوا عذاب الله وحتى يحرموا المزيد من فضل ربهم وإنعامه فقال عندما أخرجه الله تعالى من الجنة ولا تجد أكثرهم شاكرين أسأل الله تعالى أن يوفقني بمنه وكرمه وإياكم لشكر نعمه وإظهارها وقد ترجم نبينا محمد صلى الله عليه وسلم خلق الشكر بأعلى مرتبته وليس أكثر الناس اليوم الذين شكرهم مقصورا على اللسان ولا يعرفون من الشكر إلا أخذ الصبحة وتوكيل الآخرين به فقد ثبت أن نبينا محمدا صلى الله عليه وسلم قام من الليل يتهجد ويطول القيامة حتى القدمان فقالت له زوجته عائشة رضي الله عنها شفقة عليه ورحمة به قائلة أتصنع هذا وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أكون عبدا شكورا adúpẹ́ fún ọlọ́run ọba gbogbo ẹ̀dá ọba tí ó nífẹ̀ẹ́ sí àwọn èèyàn ti máa ń dúpẹ́ tó sì jẹ́ pé gbogbo àìmọ́re ọlọ́run máa ń bínú sí i atọrọ ìkẹ́ ọlọ́run àti àánú ọlọ́run fún ànábì wa Muhammad. kí ìkẹ́ náà kó máa bá gbogbo àwọn ẹbí ànábì àtàrà rẹ̀ àti àwọn èèyàn tí wọ́n bá ànábì ìṣẹ̀sìn lójú ayé ẹ̀ àti gbogbo ẹni tó bá tẹ̀lé ìlànà ànábì títí di ọjọ́ àlùkìyàmà ẹ̀yin ẹrú sí ọlọ́run ọpẹ́ dúdú fún ọlọ́run àti ìmáa fi oore hàn ìdúpẹ́ oore hàn àti ìdẹ̀mí ìmọ̀ oore hàn sọ́lọ́run lórí oore tó ṣe fún wa nínú àwọn ìjọsìn ńláńlá ló wà ẹlòmíì lérò wípé ìjọsìn parí síbi ká kírun ká gbáwẹ̀ ká yọ zàgá ká lọ Mẹ́kà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìjọsìn mìíràn àwọn nǹkan wọ̀nyí ni ẹlòmíì lérò pé ní jẹ́ ìjọsìn bẹ́ẹ̀ sì ni ìjọsìn jù bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tá a fi sin lọ́hùn tó sì tóbi púpọ̀ òun náà ni ọpẹ́ dúdú wà ọpẹ́ dúdú yìí fún ọlọ́run àwọn ọ̀nà tó pọ̀ lèyẹn fi máa dúpẹ́ ọpẹ́ dúdú fún ọlọ́run àwọn oríkèéríkèé ara tí ẹ máa fi dá ọpẹ́ fọlọ́run ó pọ̀ nínú àwọn àṣùgbọ́yé àti àṣìṣe tí máa ń ṣẹlẹ̀ sí apá kan náà àwọn èèyàn òun ni wípé wọ́n gbà pé téèyàn bá fẹ́ dúpẹ́ fọlọ́run ìdúpẹ́ fún ọlọ́run kọ̀tayọ kí òun tẹ̀sùbà kó máa sọ pé alihamudulilá alihamudulilá alihamudulilá nígbà ẹgbẹ̀rún àbí nígbà àìlóǹkà. bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ọpẹ́ dúdú ìkan nínú àwọn ìròyìn ọlọ́wọ́ ọba tó dá wa ni torí pé ọlọ́wọ́ ọba gan fúnra rẹ̀ nínú àwọn orúkọ àti ìròyìn tó fi ròyìn ara ẹ̀ ọpẹ́ wà ń bẹ gbogbo eléyìí tá a wí yìí yóò jẹ́ ká máa bí ọpẹ́ tá a sọ̀rọ̀ rẹ̀ yìí bó ti tóbi tó àti bí ó ti gàgà tó ìdínú tó fi jẹ́ pé ọlọ́run ọba ó ṣe àdéhùn ó sì ṣèlérí pé gbogbo èèyàn tó bá mọ oore tó ń ṣe fún ọ gbogbo àwọn èèyàn tí wọ́n bá ronú táwọn pé òun ọlọ́run òun ṣe wọ́n lóore tí wọ́n wá ń dúpẹ́ oore náà ńlá ń bẹ lọ́dọ̀ sọ fún ọ. ọpẹ́ dúdú tá ń sọ̀rọ̀ ó ṣe pàtàkì púpọ̀ nígbésí ayé mùsùlùmí ọ̀nà wo ló fi gbà ṣe pàtàkì ọ̀pẹ dúdú ó jẹ́ kan nínú àwọn okùnfà tí ọlọ́run fi máa ń gbé ìbínú rẹ̀ jìnnà sí ìlú àbí sí èèyàn àbí sáwùjọ ìyíwò ni wípé béèyàn bá jẹ́ ẹni tí máa ń dúpẹ́ fọlọ́run púpọ̀ téèyàn bá jẹ́ni tó mọ̀ọ́rẹ́ ọlọ́run tí sì ń dúpẹ́ fún ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ìbínú ọlọ́run yóò jìnà sónítọ̀hún ìyà ọlọ́run yóò jìnà sónítọ̀hún. tá a bá wọnú Al-Qur'an al-Karim rí wípé ọ̀rọ̀ tá wí yìí bẹ́ẹ̀ tí ọlọ́run bá sọ síbẹ̀ wípé ẹ̀yẹ ẹrú sí mi la in shakartum tẹ́ ẹ bá ronú tẹ́ ẹ mọ̀ pé mo ṣoore fún yín bó ti wù kí kọ̀ǹdíṣàn yín kó lágbára tó bó ṣe wù kí ayé kó lè mọ yín tó tòun ti bó ṣe lè wù kí gbà kó lágbára mọ yín tó kódà bí yẹn bẹ lórí àárẹ̀ kódà bí yẹn jí tó wọ́n kankan ò bá jí kódà bí yẹn bá ń tọrọ ọmọ tí ò tí ì rọ́mọ bí kódà bí ẹ bá ń wáṣẹ́ tí o ti rí síbẹ̀síbẹ̀ náà ọlọ́run ṣe ohun rè síbẹ̀síbẹ̀ náà ó jẹ gbèsè ọpẹ́ fún ọlọ́run láti máa dá ọpẹ́ fún ọlọ́run wá jẹ́ pé wà wípé tó bá jẹ́ pé ẹ̀yin èèyàn ẹ bá mọ oore tí mo ṣe fún mi ẹ mọ̀ gẹ́gẹ́ bí oore ẹ sì pàtàkì rẹ̀ ẹ sì kà sí. Si ẹ̀san tí ń ṣe fún yín ni pé àlékún oore ó tún máa wá máa wá bá èyí títí bẹ lọ́wọ́ yín àṣé ìdúpẹ́ oore ó jẹ́ kan nínú àwọn okùnfà tí ìyẹn tún fi fa oore míì tí ò tí tẹ̀yẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bó ti jẹ́ pé ìdúpẹ́ oore tọ́lọ́ bá ṣe fún yẹn yìí ó jẹ́ kan nínú àwọn nǹkan tí ìmọ̀ ń lé ìyẹn ọlọ́run bá jìnà sí yàn àti bínú ọlọ́run ọlọ́run sọ́nà àgbọ̀rán yìí pé kí lọ́lọ́run fẹ́ fi kó jẹ yín ní àṣẹ ẹ̀yìn ẹ̀dá kò sí nǹkan kan tọ́lọ́ fẹ́ fi kó jẹ wá ní àṣẹ tó bá ti jẹ́ pé à ń dúpẹ́ fọ́nà lórí oore tó ṣe fún wa àṣẹ ìtumọ̀ rẹ̀ ni wípé bá a bá ti dúpẹ́ oore ọlọ́run tá a gbàgbọ́ lọ ṣoore fún wa tá a ń dúpẹ́ lórí oore yìí kò sí yàmọ́ ìyàwó ní tọ́ sí wa látọ̀dọ̀ ọlọ́run ìbínú ọlọ́run ò sì ní sọ̀kalẹ̀ lé wa lórí àṣẹ gbogbo wàhálà tára yín wà nú ẹ̀ gbogbo àwọn wàhálà tá a kó sí lásìkò yìí ta ẹran òjò tójò túnrọ̀ tí gbòòrò ọ̀wọ́n gbogbo ti ń ṣẹlẹ̀ ká kówó dání ká lùbáríkà wọ́n sí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí àmì ìbínú ọlọ́run ni àmì pé ọlọ́run bínú sáráyé ni nǹkan kan tá wọ́n lè ṣe láti lè fi gbé ìbínú ọlọ́run bá kúrò lérí wa òun náà ni ká máa dúpẹ́ fún ọlọ́run. bí ọpẹ́ sí wá ṣe pàtàkì tó tóbi tó a rí wípé èèyàn ti dúpẹ́ òkèrè àwọn èèyàn tó mọ ọlọ́run wọn kéré ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dípò tó fi yẹ kí wọ́n máa dúpẹ́ oore tí ń bẹ lọ́wọ́ wọn àlékún míì ni wọ́n tún máa béèrè ọlọ́run mo fẹ́ mọ́tò ọlọ́run mo fẹ́ lé ọlọ́run mo fẹ́ gbá ọlọ́run mo fẹ́ di president nàìjíríà àlékún oore lánàá béèrè àìrántí dúpẹ́ èyí tọ́nà ti ṣe fún wa lóore àìrántí dúpẹ́ yìí o ọlọ́run ò sì fẹ́ bẹ́ẹ̀ pọ́pẹ́ tí wàá tóbi tó yìí àwọn èèyàn ti rántí dúpẹ́ orí ọlọ́run wọn kéré gẹ́gẹ́ bọ́lá òun náà ti sọ ní al wípé àwọn èèyàn tí ó tó títọ́ mọ́ oore tí wọ́n sì ń dúpẹ́ oore kékeré ni wọ́n wòye sí èyí tó pọ̀. bẹ́ẹ̀ yẹn bá dúpẹ́ fọlọ́run ẹ̀ńtọ́nà bá ní kó rọ̀ lọ́rùn láti mọ oore ọlọ́run lóore tí sì ń dúpẹ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó tún ti dọ́gbọ́n béèrè oore míì lọ́dọ̀ ọlọ́run ó ti kú ọlọ́run bá nífà torí pé nínú àwọn ọ̀rọ̀ tí ànábì wa sọ fún wa sallallahu alayhi wa sallam ànábì ní èyí tó lóore tó nú àdúrà tí ẹ máa ń ṣe gbogbo ọtọ bá fẹ́ máa ṣàdúrà èyí tó lóore jù tó dáa jù nú àdúrà tí ẹ máa ń ṣe òun náà ni kí ẹ máa dúpẹ́ bọ́lọ̀ ọ̀nà wo ni ọpẹ́ dúdú fi dáa jù àdúrà òun ni pé bá wo alukur'an a sọ́nbẹ̀ yìí pé la in làzídẹ̀nẹ́kùn bẹ́ẹ̀ bá ti ń dúpẹ́ bẹ́ẹ̀ bá ti ń dúpẹ́ oore tí mo ṣe fún yín kódà kó oríra rẹ gbọ́dọ̀ wò sóore fún ọ ọpọlọ tó o fi rò tó o fi mọ̀ gbọ́dọ̀ wò sóore fún ọ oore kẹlẹ̀ yìí náà bẹ́ẹ̀ bá ti ń dúpẹ́ orí ọlọ́run bẹ́ẹ̀ bá ti ń dúpẹ́ orí ọlọ́run ọlọ́run ṣàdéhùn pé wọ́n ṣàlékún fún yín torí náà àwọn ẹrú ọlọ́run ẹ jẹ́ kí adórí ìmọ̀ ọmọ orí tọ́lọ̀ ń ṣe fún wa kí àlékún orí kó lè bá kó lè bá tẹ̀ wá lọ. eléyìí ó ní ibilis shaitan olóńgbà ibilis ti mọ̀ yí pé bá a bá ti ń dúpẹ́ orí ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún wa tá a ń dúpẹ́ orí tọ́lọ̀ ń ṣe fún wa tá a mọ̀ pọ́lọ̀ ń lóṣoore fún wa tá a sì ń dúpẹ́ fún lórí ẹ̀ ó ti mọ̀ pé lè kú ọlọ́run ó ti mọ̀ pé lè kú orí ó ti mọ̀ wípé ìbínú ọlọ́run ò ní sọ̀kalẹ̀ lé wa lórí ó ti mọ̀ bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé òun náà ò ní fi wá lọ́rùn lẹ̀ kò ní fi wá lọ́rùn lẹ̀ láti máa dúpẹ́ òun náà ò ní fi wá lọ́rùn lẹ̀ tó rántí mọ̀ pé tá a bá ti ń dúpẹ́ á bọ́ níbi ìyà ọlọ́run ṣètọ́nù sì fẹ́ ká bọ́ níbi ìyà ọlọ́run ṣètọ́nù kò fẹ́ ká bọ́ níbi ìbínú ọlọ́run ìdínú tí o fi fẹ́ kí tí o fi fẹ́ ká máa dúpẹ́ oore tọ́lọ̀ ń ṣe fún wa o ti wá sàdì káwà ní fọ́lọ́ onígbà tọ́lọ̀ ń lé kúrò láti jẹ́nà níjọ́ kìíní àná ń sọ fọ́lọ́ wípé àwọn ọmọ ádámọ̀ tó ti torí wọn léwu kúrò láti jẹ́nà yìí òun ó kúrò láti jẹ́nà tó nu torí wọn lóòótọ́ àmọ́ wàhálà tó wọ́n fojú wọn rí láyé fìtínà tó wọ́n kó bá wọn àti gbogbo àwọn ọgbọ́n àrékérekè tó wọ́n dá fún wọn òun ó ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ká má bàa lè máa dúpẹ́ oore tó o ṣe fún wọn torí bó ti mọ̀ pé béèyàn bá lè dúpẹ́ oore tó lọ ṣe fún yàn ìbínú ọlọ́run ò ní dé ìyà ọlọ́run ò ní tọ́ sí yàn torí náà àwọn ẹrú ọlọ́run ọ̀rọ̀ wa tọ́ kí á bẹ ọlọ́run wípé kọ́nà kó ṣe nírọ̀rùn fún wa láti lè máa dúpẹ́ àwọn oore tí ó ṣe fún wa ọ̀rọ̀ ọlọ́run ò là ń gbọ́ táwọn táwọn wí fún wa táwọn gbọ́ yìí àwa táwọn wí ọ̀rọ̀ jẹ́ wúlò fún wa ẹ̀yin náà tẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ jẹ́ kó wúlò fún yín kọ́lọ́run kó mọ̀ ṣe ní ìbálẹ́jọ́ aburú fún wa lálùkìyámà ó ṣe ní ọ̀rọ̀ àgbọ́múlò tí ó wúlò fún wa láyé àti lọ́dọ̀ ọlọ́run aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum ọpẹ́ ni fún ọlọ́run ọlọ́run kó bá a ṣe àlékún ìkẹ́ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì tó jẹ́ pé òun náà ni aṣáájú nínú pé yẹn dúpẹ́ fún ọlọ́run ànábì wa yìí sallallahu alayhi wa sallam láti lè bá a jẹ́ pàtàkì bí ìmọ̀ orí ọlọ́run ṣe tóbi tó àti ìmọ̀ dúpẹ́ orí ọlọ́run bó ti tóbi tó ànábì wa fúnra rẹ̀ sallallahu alayhi wa sallam. ìfi ìwà rẹ̀ ṣàlàyé fún wa àwọn ọ̀nà tó fi ẹ̀ka máa dúpẹ́ orí ọlọ́run wa ń jọ́kàn ó dìde lóru ìyẹn náà fílà láàrin òru ó yẹn náà fílà yìí títí àwọn ìyàwó rẹ̀ retí pé ó tó sùn wá sùn ó tó padà sínú sórí bẹ́ẹ̀dì kó wá sùn padà kó padà ńgbà tí ẹ̀sìn àdẹ́bì sallallahu alaihi wasallam níbi tó dúró sí látara àrùn kíkí nípa pé ó ti pẹ́ lórí irun ó ti pẹ́ lórí ìdúró irun ẹsẹ̀ rẹ̀ ti wá ó ti wá wú ó ti wú síbẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́tẹ́ yẹn bá dúró lójú kan náà àbí yẹn jókòó sójú kan fọ́pọ̀lọpọ̀ àsìkò tí òkú bẹ́ẹ̀ ẹsẹ̀ ó rọra wú díẹ̀ ẹsẹ̀ lẹ́bi ti wá wú ìyàwó rẹ̀ wá sọ fún pé àkẹ́sí irun náà lókítọ́ tó báyìí ẹ̀ṣẹ̀ wo lo dá tó ń wá foríjì bó o bá tiẹ̀ dẹ́ṣẹ̀ náà ṣe bọ́nà ti sọ fún ọ wípé ó ti ṣàdéhùn fún ọ wípé gbogbo ẹ̀ṣẹ̀ tó o ti ṣẹ̀ síwájú àtẹ̀ṣẹ̀ tó o tún máa dá ìwọ ànábì gbogbo ọ̀rọ̀ tó a ti forí rẹ̀ jẹ́ o èé wá ṣe tí wàhálà rẹ wá pọ̀ báyìí tó o tún wá yẹn náà fílà àyẹ̀kú dórógbó báyìí ìyàwó rẹ wá ń dá lóhùn wípé òótọ́ ni òdodo ọ̀rọ̀ ló sọ ìdáyàwó rẹ̀ lóhùn bẹ́ẹ̀ pé òdodo ọ̀rọ̀ ló sọ lóòótọ́ ọlọ́run ti ṣàlùkáwà nípò ti fẹ́rí ẹ̀ṣẹ̀ mi jì mí lóòótọ́ àmọ́ àfẹ́ríjì ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ ń ṣe yìí odidi oore kan ni yíwù náà tó lẹ́tọ̀ọ́ sí kí n máa dúpẹ́ rẹ̀ mo wá ronú pé kí n fi máa dúpẹ́ orí ọlọ́run yìí rí jẹ́ yẹn náà fi là fọlọ́ kí n máa fi dúpẹ́ pé ọlọ́run ti forí ẹ̀ṣẹ̀ mi jì mí ọ̀fẹ́ kí n dúpẹ́ orí ọlọ́run tó ṣe fún mi jẹ́ máa fi náfìlà tó gorí ọlọ́run ẹ wà nábì wa sallallahu alayhi wa sallam ẹ wà wa sallallahu alayhi wa sallam ẹ wọ bó ṣe fi àwòkọ́ṣe rere lélẹ̀ nípa ìmoore ọlọ́run lóore nípa mímọ dúpẹ́ oore ọlọ́run tó ṣe fún wa ànábì yẹn náfìlà títí fá tẹsẹ̀ rẹ̀ ló wá wú nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú ọ̀rọ̀ yìí òun ni wípé àwọn èèyàn a gbà wípé ọpẹ́ dúdú fọlọ́ nǹkan àfẹnusẹ lásán ni kámi ẹgbà tẹsùbà mú kámi ṣe alihamudulilayi alihamudulilayi alihamudulilayi àti bàbá tí ń jẹ́ pé ẹ̀dùn lórí ọlọ́run. àṣé ọpẹ́ dúdú fọlọ́ kìí ṣe nǹkan àfẹnusẹ lásán nínú ọ̀rọ̀ ànábìtà sọ fún wa yìí sallallahu alayhi wa a rí wípé ọ̀pọ̀ ẹ̀tànẹ́bì ọ̀pọ̀ ẹ̀tànẹ́bì kúrò níbi ọpẹ́ tún fi dúpẹ́ o ètò ń fi iná fìlà ń fi jọsìn ń fara dúpẹ́ o ẹlòmíì ó gbà yí pé bá sọ̀rọ̀ fóun ọ̀nà tóun fi dúpẹ́ ni pé kóun bá wọn àbá àgbẹ̀tọ̀ àbá ẹgbàá báyìí ẹgbàá ẹ máa bá ń dúpẹ́ orí tọ́lọ̀ ń ṣe yóò wá gba àwọn àfáàrà lárúbọ̀ yóò gba àwọn lẹ́bìrà tí wọ́n máa bá dúpẹ́ orí ọlọ́run gbogbo ẹ tó bá ṣe báyìí kò mọ kọ̀lágbọ̀yé eléyìí ti dúpẹ́ orí ọlọ́run ọ̀nà mẹ́ta lèyẹn fi máa dúpẹ́ orí ọlọ́run nǹkan mẹ́ta lèyẹn fi dúpẹ́ orí tọ́lọ̀ ń bá ṣe fún yẹn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni kéèyàn dúpẹ́ pẹ̀lú mímọ wígbọ́dọ̀ alhamdulillah alihamdulilah alihamdulilah níye ní àìníye ìgbà tí yẹn bá lè wí ọ̀nà kan ló ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun ni wípé oore tọ́lọ̀ ń ṣe fún wa tá à ń dúpẹ́ lélẹ́rí oore tọ́lọ̀ ń ṣe fún wa tá à ń dúpẹ́ lérí ẹ̀ kó jẹ́ pé oore náà á máa lò ó síbi nǹkan tọ́lọ̀ ń fẹ́ á máa lò ó sọ́nà ibi tọ́lọ̀ ń fẹ́ á máa fi ṣe dáadáa ìwọ tọ́lọ̀ ń wò lówó fápẹ́júwe ẹ tọ́lọ̀ ń wò lówó àbí ìwọ tọ́lọ̀ ń wò lọ́mọ owó tọ́lọ̀ ń wò àbí ìwọ tọ́lọ̀ ń wò nípò tó pò ọ́ lágbára jẹ́ ó jẹ́ pé agbára tọ́lọ̀ ń fún ọ yìí o ò ní fi má o ò ní máa fi ọlá rẹ̀ gbáwọn èèyàn lójú o ò ní máa fi ń pàwọn èèyàn lẹ́kún ó rí dájú pé ipò tọ́lọ̀ ń fi ọ sí yìí àánú ló fi ṣe fáwọn èèyàn kì í ṣe kó o fi pa òkèlè kú owó tọ́lọ̀ ń kú ọ àánú ló máa fi ṣe fáwọn èèyàn ó máa nẹ síbi tọ́lọ̀ ń fẹ́ kì í ṣe kó ọmọ wa nẹ síbi nǹkan tí ọ̀dà o ò ní fi gbàyàwó yàwó o ò ní máa fi gbalẹ̀ onílẹ̀ o ò ní máa fi lo agbára lérí àwọn èèyàn tí ò lágbára tó àwọn ọ̀nà tí yẹn fi máa dúpọ̀ rí ọlọ́run ni ọ̀nà kẹta nínú ọ̀nà tí yẹn fi máa dúpọ̀ rí ọlọ́run òun náà ni kọ́lọ̀ ń bá rí ọ níbi tí ò ti fẹ́ kó rí ọ tó o bá gbà kọ́lọ̀ ń fún ọ lóòótọ́ gbogbo ibi tó o ti mọ̀ kọ́lọ̀ ò fẹ́ kó o mọ rí ọ bẹ́ẹ̀ mọ́jọ́ lọ́wọ́ rí ọ bẹ́ẹ̀ nílé ọtí mọ́jọ́ lọ́wọ́ rí ọ bẹ́ẹ̀ nílé ijó mọ́jọ́ lọ́wọ́ rí ọ bẹ́ẹ̀ ilé tẹ́tẹ́ mọ́jọ́ lọ́wọ́ rí ọ bẹ́ẹ̀ gbogbo ibi tó ti ṣe nǹkan tí ò dáa tí wọn náà mọ̀ pé ah, àmẹ́ni tó bá jẹ́ pé ọpẹ́ àfẹnudá nìkan lọ́nà sọpẹ́ ọpẹ́ àfẹnudá àṣetẹ̀sùbá àlásán lọ́nà sọpẹ́ ọpẹ́ irú ẹni bẹ́ẹ̀ àgàn ọpẹ́ nù ọpẹ́ àgàn irú ọpẹ́ bẹ́ẹ̀ ọpẹ́ tó jẹ́ pé kò kọjá orí ahọ́n tẹ́gbẹ́lẹ́ ìgbà tó bá ju tẹ̀sùbá alẹ́ tán ibi tọ́lọ́ ohun ti sọ pé ọ̀gbọ́dọ̀ dé ibẹ̀ náà ló tún wá lọ kí láǹfààní ọpẹ́ tó dá kí láǹfààní irú ọpẹ́ bẹ́ẹ̀ torí náà ẹ jẹ́ kí a ronú sí àwọn oore ọlọ́run ṣe fún wa ká sì máa ká máa dúpẹ́ rẹ̀ wa sallallahu wa a máa sọ fún wọn pé kan jọ̀ kan sàábẹ̀ tó ń pè ní ọmọ ń sọ fún o bá ti kírun tán tó o bá ti kírun kó tó di pé o dìde tó o ti kírun nínú àwọn gbólóhùn tó o gbọ́dọ̀ máa tánàbí kọ́ Mu'adh níjọ́ náà ìkánú ẹ̀ ní pé gbọ́dọ̀ náà ní pé Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatika Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatika nǹkan mẹ́ta lànàbí sọ fún Mu'adh pé tó bá ti kírun tán nínú àdúrà tí ó máa ṣe kò gbọdọ̀ mọ́ máa wí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta gbogbo wa náà làwọn tá a máa tọrọ tá a bá ti kí wọn tán owó yìí náà ni owó owó owó owó owó kọ́dà ẹlòmíì ò ní rántí tọrọ àlìjẹ́ náà kọ́dà bó bá rí owó ọ̀hún tán tó yẹ kó owó ọ̀hún náà ni wọ́n padà sọ́dọ̀ máa ná. ànábì wọn sọ fún wa pé nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ máa tọrọ tá a bá kírun tán ó lè tọrọ ọmọ ó lè wò ní ọmọ tọrọ owó àmọ́ àwọn nǹkan kan bẹ tó ṣe pàtàkì tá a tún gbọ́dọ̀ tọrọ ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ èyí rántí rẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni wípé ìrántí ọlọ́run ìyẹn máa tọrọ rẹ̀ ìyẹn máa ń ṣe ládùn àlùbí ọlọ́run ṣe mí lẹ́ni tí ọmọ rántí rẹ̀ mọ́ máa jẹ ṣe mí lẹ́ni tí ọmọ gbàgbé rẹ̀ torí pé béèyàn bá gbàgbé ọlọ́run ọlọ́run ò ní fìkẹ́ rẹ̀ rántí nígbà tí wọn náà rántí ọlọ́run tó ti gbàgbé rẹ̀ ìdínú tẹ́lẹ̀ mi fi ní agbọ́dọ̀ máa bẹ lọ́wọ́ pé ọlọ́run rẹ̀ wá lọ́wọ́ lórí ká máa rántí rẹ mọ̀jẹ̀ á lè máa gbàgbé rẹ ní gbogbo ìgbà àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì inú àwọn àdúrà ní agbọ́dọ̀ wọ́n máa tọrọ tá a bá kírun tán òun lọ̀rọ̀ pẹ́ ń ṣàánú mi jẹ́ ń lè máa dúpẹ́ oore tó o ṣe fún mi jẹ́ ń mọ̀ pé o ṣe nínú oore kí wọ́n lè dúpẹ́ oore náà àṣé kéèyàn lè máa dúpẹ́ oore ọlọ́run òun náà tọ́ sí kéèyàn bẹ lọ́hùn lérí ẹ̀ torí kí ló fi wọ́n ti kéèyàn bẹ lọ́hùn lórí ẹ̀ torí pé bẹ́ẹ̀ yẹn bá lè dúpẹ́ oore ọlọ́run àwọn oore míì tún pọ̀ wá tó jẹ́ pé ọpẹ́ tó dá yẹn yóò tún fa oríṣiríṣi oore ńlá mi yóò tún fa wá gbogbo àwa táwọn nǹkan lọ́dọ̀ ọlọ́run tọ́wọ́ wò tí ì tó gbogbo àwa tí à ń béèrè nǹkan tí ò tí ì tẹ̀ wá lọ́wọ́ àṣé ọlọ́run ti fi ọpẹ́ dídá ó ti fi ṣe ọ̀nà àlùmọ̀gbọ́rọ́ yìí ọ̀nà kágbà kóyá ó ti fi ṣe fún wa bá a bá ń dúpẹ́ orí ọlọ́run kágbà pé àlékún bọ̀ wá eléyìí ó ní àlìkáwà ní ọlọ́run tó ṣe nínú àlùkùránì wípé gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun ṣe òun lóore tí sì ń dúpẹ́ orin náà òun ó ṣe àlékún orin fún wọn abẹ ọlọ́run ọba oníkẹ́ ọba alágbára ọba ológo kó dákun kó ṣe nírọ̀rùn fún wa láti lè máa dúpẹ́ àwọn oore tó ṣe fún wa kó sì gba ọpẹ́ náà sí ààyè ọpẹ́ gbogbo àwọn oore àlùkáwà ní tí ọlọ́run wá ṣe fún àwọn èèyàn tí bá máa ń dúpẹ́ ọlọ́run kó má fi lọ ẹ̀yìn kọ̀ọ̀kan wa gbogbo àwọn oore tí à dúpẹ́ lélẹ́rí náà ọlọ́run má jẹ́ ó bàjẹ́ mọ́ wa lọ́wọ́ la ilaha illallah gbogbo ẹ̀sán tọ́lọ̀ máa ń tó bá mọ̀ọ́rẹ́ lóore tí sì ń dúpẹ́ lórí ẹ̀ òun náà ni àlékún oore ọlọ́mọṣálá ìṣe àlékún oore mẹ́rin kọ̀ọ̀kan wa la ilaha illallah jẹ́ kí ṣètọ́n kó kí wa lọ́wọ́ láti pẹ́ lè dúpẹ́ oore rẹ torí pé ẹlòmíì pàápàá jùlọ lásìkò tá a wà yìí tẹ ẹ bá sọ fẹ́ lòmíì pé ah, lágbájá máa dúpẹ́ dúpẹ́ sí kí òun gbàwé oúnjẹ ni òun ṣe bá ní òun òrówó sùkú ọmọ san òun òrí gbà ṣe òun ọ̀ráwó ṣe torí kí wọ́n lè wọ́n mọ̀ dúpẹ́ sí ó ti gbàgbé pé ọwọ́ ọgọ́rùn-ún bẹ lálàáfíà òun lásán ọwọ́ ọgọ́rùn-ún bẹ lálàáfíà lásán ó lè dá ọpẹ́ eléyìí wò tán ọwọ́ ọpẹ́ oróúnjẹ àwìn gbà ìbò orí gbà láwìn wọ́n bọ̀ kí ló ṣe sí i àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ò tí ẹ̀rọ òun gbà láwìn ẹnu rẹ̀ òun oúnjẹ wọ́n wá ń ti kinní kan bọ̀ nímú àti mú lóúnjẹ tí wọ́n bọ́ síbò tó o mọ̀ pé òní rántí pé òòrùn jẹjẹ mọ́ àdúrà kan ṣoṣo ní oúnjẹ àdúrà rẹ̀ òun náà ní pé ọ̀nà òsàjì ń gbádùn òní rántí pé lòó lọ́ọ́ mọ́ àdúrà kan ṣoṣo náà lọ́ọ́ mọ́ ṣe àdúrà pé ọ̀nà òsàjì ń dìde bíi tí mo wà yìí torí ìdí eléyìí ọ̀nà òṣèré púpọ̀ fún wa tá a bá ní ká máa ka ìkẹ́ ọlọ́run tó ṣe fún wa tá a fẹ́ mọ dúpẹ́ lélẹ́rí tá a bá kàwọn oore tá a mọ̀ tán àwọn èyí tá a tún mọ̀ tá a lè rántí tó wá lọ sú àwọn lọ rẹ gẹ́gẹ́ ọlọ́run fi sọ fún wa pé wà á tẹ ọdún ní ìmọ̀tàn lọ ìrìnàjò sú wa bẹ́ẹ̀ bá lẹ fẹ́ máa mú gègé ẹ fẹ́ mú báyọ̀ ẹ fẹ́ mú wẹ̀ ẹ fẹ́ máa ka oore tọ́lọ̀ ṣe fún yín wàláhì àdìgàtàn ohun tó kọjá àkọjá rẹ̀ òun náà ni káwọn dúpẹ́ ká máa dúpẹ́ orí ọlọ́run ká máa fẹnu dúpẹ́ pẹ̀lú ṣíṣe alhamdulillah ká máa fi wà dúpẹ́ pẹ̀lú ṣíṣe dáadáa ká máa fi ṣe sí dúpẹ́ pẹ̀lú pé ká jìnlẹ̀ sáwọn kan tó lọ́wọ́ fẹ́ ká débẹ̀ tá a bá ti ṣe léyìí àti dúpẹ́ orí bá a bá ti dúpẹ́ orí àlétọ́ sí ọlọ́run àlétọ́ sí ìbínú ọlọ́run bá a bá ti dúpẹ́ orí ká máa retí ká máa retí dáadáa míì tó ju èyí tá à ń bẹ nínú ẹ̀ lọ ká retí kí àlùbáríkà ó kún èyí orí tọ́lọ̀ ti ṣe fún wa tẹ́lẹ̀ àtẹ̀lé àtẹ̀yìn gbogbo ní tọ́lọ̀ ṣe fún ọlọ́run mọ́jú bàjẹ́ ọlọ́run Allahumma a'inna ala dhikrika wa shukrika wa husni ibadatika ọ̀rọ̀ náà là ń gbọ́ yìí ọlọ́run jẹ́ òkúlò fún mi tí mo sọ jẹ́ òkúlò fún iná tẹ̀ gbọ́ ọ̀là subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil